عامة يحملها من قام بها أفاني الجهاد في سبيل الله jíjagun sójú ọ̀nà ọlọ́run jẹjẹ mọ̀ pé ọ̀ràn yẹn ni ṣùgbọ́n fardun ala sabil al-kifaya ọ̀ràn yẹn ni léyìí tó ṣe kú táwọn kan bá ti gbé jíjẹ́ ọ̀ràn yẹn rẹ̀ ti kúrò lórí àwọn èèyàn yòókù àwọn kan àwọn ni ó lọ kópa nínú ogun jíjà nígbà tí àwọn tó kù tí ó jẹ́ pé kìí sọ̀rọ̀ yẹn lórí gbogbo wa pé ká lọ nítorí kọ́mọ̀jẹ́ pé gbogbo wa tó nílé ta lejò ìlà kópa nínú páńlọ́ jagun tí ó wá jẹ́ pé gbogbo apáta iná lógun lè mú lọ táwọn ní ọ̀sẹ̀ kù tani ọ̀sẹ̀ kù fún kọ́ máa sí lọ́n tani ọ̀sẹ̀ kù fún kọ́ wá ìmọ̀ tani ọ̀sẹ̀ kù fún kọ́ máa ṣe rere ìdí ni tọ́lọ́ ẹlẹ́dàá bisọ̀kù wa ma kana al-mu'minuna liyanfiru kaffa falawla nafara min kulli firqatin minhum ta'ifatun liyatafaqqahu fi ddin. ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون kọtọkì gbogbo amúmìnì ó jáde láti sọ pé àwọn lọ ṣe jihad tọ́jú pọ́nrán yẹn ní jihad ṣùgbọ́n sí lọ́yẹ káwọn kan ṣẹ́kù àwọn ẹni tí ó ṣẹ́kù lẹ́yìn àwọn ṣẹ́kù ni láti lọ́ọ́ máa wá ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn tẹ̀lé yìí tó tọ́ka sí wípé ááyà yìí wọ́n bẹ nínú àwọn ẹ̀rí tó tọ́ka sí pé aljihadu fardun ala sabil alkifaya ọ̀ràn àyà ni ṣùgbọ́n lórí àwọn iye èèyàn tá à ń bùkátà láti jẹ́ kí ajá àjàṣẹ́gun àwọn èèyàn yókùn kọ́ kì í sọ̀rọ̀ ẹ̀ lórí tiwọn eléyìí jẹ́ jihad. وما كان المؤمنون لينفروا كافة ọlọ́ni kò tọ́ka àwọn mùmínì òkú gbogbo wọn túyáyá túyáyá lápapọ̀ wọn jáde páwọn ń lọ jagun ẹ yẹ káwọn kan ṣẹ́kù táwọn lọ kọ́ mọ̀ nípa ṣẹ́ríà wọ́n lọ wá mọ̀ nípa àgbọ́yé nítorí gbà tí wọ́n máa padà lọ bá àwọn èèyàn wọn tí wọ́n fi lè máa ṣèkìlọ̀ fún wa bóyá àwọn èèyàn yẹn ọ̀jẹ̀ gbọ́ kìlọ̀ ṣùgbọ́n tá a bá wá di pé jihad yẹ kó wáyé gbogbo apáta wa àtàdímẹ́yìn akàndímálé àjáde láti kópa ń bẹ̀ gbogbo àlùmọ̀ ṣẹlọ̀ gbogbo àlùmọ̀ wọn ṣùgbọ́n tontibi jihad bó ti ṣe jẹ́ fardun ala sabil al-kifaya àwọn nǹkan kan wà o fẹ́ kí wọ́n máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tí máa sọ jihad di ọ̀ranyàn lójú lórí kálukú. táwọn kankan bá rọ kiri ká ọ̀rọ̀ rẹ̀ yóò di ọ̀ranyàn ojúlówó ọ̀ranyàn lórí kálukú ona lafa tọ́ka sí báyìí pé illa an yaghsha al-aduwwu mahallata qawmin àyàfi tí ọ̀tá tó bá gbógun lọ kanyín málé tọ́tá bá gbógun wá kanyín málé ogun ti dọ̀ràn yẹn lórí gbogbo yín kìí àwọn kan ní ọ àwọn kan ní ò ní èsì kó àwọn sọ́jà nìkan yàtọ̀ sẹ́ni tí èsì sọ́jà ó ti dọ̀ràn yẹn lórí kálukú o nígbà tí ọ̀tá bá gbógun wọn ká wa málé ó ti di ọ̀ràn yẹn lórí kálukú tónílé tàlejò tọkùnrin tóbìnrin ó ti dọ̀ràn yẹn lórí kálukú wa tọ́ eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí máa ń sọ jihad di ojúlówó ọ̀ràn àyàn lórí gbogbo àwọn mùsùlùmí lakin bi short pẹ̀lú májẹ̀mú pé nígbà tó ta gbogbo wọn ká wa mọ́lẹ̀ òun òǹkà àwọn ọmọ ogun rẹ̀ kò tí ì ju ìlọ́po wa lọ. òǹkà àwọn ọmọ ogun rẹ̀ kò tí ì ju ìlọ́po wa lọ bí ká pé ọ̀tá tó gbógun wá bá wa àwọn jẹ́ ẹgbẹ̀rún méjì ẹgbẹ̀rún kan sì làwọn tá a wà ń lò ọ̀ràn yẹn lọ́jọ́ lórí gbogbo aká gbógun tiwọn ọ̀tá tó gbógun wá ká wa mẹ́lẹ́ àwọn jẹ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta nígbà tí òǹkà tiwa sì jẹ́ ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa kàtà wọn láyà káwa náà bá wọn jà nítorí pé lábẹ́ òfin ọlọ́run mùsùlùmí ò gbọ́dọ̀ sá kúrò lójú ogun nígbà tó ń ka àwọn kèfèrí ọba tí ì ju ìlọ́po nǹka àwọn ọmọ ogun mùsùlùmí lọ. àmọ́ nígbà tí òǹkà àwọn ọmọ ogun kèfèrí tó bá ti jù lọ́pọ̀ nǹka tiwa lọ bí kí wọ́n lọ́pọ̀ wa lẹ́ẹ̀mẹ́ta bí kí wọ́n lọ́pọ̀ wa lẹ́ẹ̀mẹ́rin à kò burúkú ẹ sáńgbà náà. nítorí pé òfin ọlọ́run níbẹ̀rẹ̀ jihad ese ló dá lórí wípé mùsùlùmí kan kò gbọ́dọ̀ sá fún kèfèrí mẹ́wàá lójú ogun eléyìí tó túmọ̀ sí wípé táwọn kèfèrí bá jẹ́ gbẹ̀rún táwọn mùsùlùmí sì jẹ́ ọgọ́rùn ẹ gbọ́dọ̀ sá o ẹ gbọ́dọ̀ sá sùúrù lẹ́sẹ̀ ẹ sì bọ́ lọ́wọ́ bá dúró ẹ borí wọn èèyàn kan sí èèyàn mẹ́wàá ni torí pé àwọn mùsùlùmí àpọ̀tó àwọn kèfèrí ló ń kà ṣùgbọ́n àwọn alágbára jù lọ ní ìmánì alágbára tó kèfèrí ní nǹkan àjà ṣùgbọ́n àwa ní agbára ju wọn lọ ní ìrántí ọlọ́run torí tó fi dojú ogun gan ọlọ́run nìkan tó máa ṣe ìrántí o tẹ́lẹ̀ wa a ṣe pé. nígbà tí ó ń ka àwọn kèfèrí tó bá ti jẹ́ pé ìlọ́po nǹka wa mùsùlùmí ni ẹnìkan kan gbọ́dọ̀ sá lójú ogun o torí pé ọlọ́run ọba tún padà ṣe dẹkùn tẹ́lẹ̀ ó ní èèyàn kan wa ní kó dojú kọ èèyàn mẹ́wàá nínú wọn ọlọ́run ọba ẹlẹ́dàá wa tún wá ṣe dẹkùn pé ní ìsinyìí o òun ṣe dẹkùn fún wa pé èèyàn kan ní kó máa kojú èèyàn méjì ẹwà dúró ìtọ́lọ̀ ń dínkù mùsùlùmí kan kò kojú káfìrí méjì tógun bá ṣẹlẹ̀ tó ń ka àwọn ọmọ ogun kèfèrí tó jẹ́ mílíọ̀n táwọn mùsùlùmí bá ti rí àfẹ mílíọ̀n pèsè kógun ó bẹ̀rẹ̀ kógun ó so eléyìí tá a bá ti rí pọ́ǹkà àwọn kèfèrí tó gbógun tiwa wọn ò wa lọ àgbọ́dọ̀ sá o nínú àwọn nǹkan tuntun máa ń sọ jihad di ojúlówó ọ̀ràn yẹn lórí gbogbo kálukú òun náà ni kó lórí gbogbogbò fáwọn mùsùlùmí ọ̀pá aláṣẹ pé gbogbo yín pátá ẹgbẹ́ nǹkan jà tó lórí bá ti pa aláṣẹ bẹ́ẹ̀ kò sí ibùsọ̀ apamọ́sí o. Si gbogbo aná la gbọ́dọ̀ kópa mbẹ tọrọ bá di wa tọ eléyìí jẹba wàrìbọ́tù fi huquqil muslimin wasadduha wàhíyàtọ̀tuha wàjibọ́n yaxmiluhu manqama bẹ sísọ ẹnu bóde orílẹ̀-èdè Islam sísọ ẹnu bodè orílẹ̀-èdè Islam àwọn kan mà ní ọ wà mbẹ àwọn kan ní ọ wà mbẹ wọn máa ń kó wọn ní almurabitun àwọn asọ́bodè bí àwọn migration láyé olóyìnbó yìí àwọn murabitun àwọn ni wọn máa sọ ẹnu bodè orílẹ̀-èdè ẹ̀sìn Islam ní gbogbo ibi tó bá tó bá tàn dé àwọn náà máa kíyèsí ta ni ń wọlé ta ni ń jáde kí ni ń wọlé kí ni ń jáde torí rẹ̀ wọ́n máa ṣe ìkìlọ̀ fún wa ní gbogbo gbà ẹ mẹ́jẹ kí jàǹbó ṣe àlùmọ̀ gbọ́wọ́ yín o ẹ jẹ́ káwọn èèyàn rẹ́dọ̀fin lórí òróró kọ́ mẹ́jẹ pa wa sọ̀rọ̀ alẹ́ nǹkan tí ọ̀dọ́ wọlé wá bá wa iṣẹ́ kékeré kọ́ làwọn aṣọ́bodè ń ṣe torí ẹ̀ ló ṣe jẹ́ pé lábẹ́ òfin ẹ̀sìn Islam àwọn ẹni tí wọ́n ń ṣe revolt tí wọ́n ń ṣọ́bodè ipò wọn ga púpọ̀ nínú ṣẹ̀ríà ẹ̀sìn Islam ládàtọ́ lọ́wọ́ ṣe fún wa ó ká màmá torí pé ṣe ni wọ́n lè máa rìn lọ lọ́ọ́ máa rìn bọ̀ nírọ̀rùn nínú ìlú tẹ́rù ò ní bọ̀ ọ́ nítorí pé àwọn ń sojúṣe tiwọn àwọn ni ó dáyà kọ ewu àwọn ni ó jẹni tí ó pa òtútù burúkú mára létí ibodè wọ́n máa fojú sí gbogbo ẹni tí ń lọ tí ń bọ̀ gbogbo tí wọ́n ń gbé lọ tí wọ́n gbé bọ̀ wọ́n máa bá yín yẹ̀ wò kọ́ pé wọ́n gbégbé kúgbé wọ̀lú láti wáá fi ṣèyín sùtà iṣẹ́ wọn nínú òfin ṣẹ̀ríà ọjọ́ bí àwọn ṣe migration àti custom ní ìsìn wọn máa wò ta ni wọlé ta ni jáde kí ni wọn ń gbé wọlé kí ni wọn ń gbé jáde ta wọlé ta jáde migration kí ni wọn ń gbé wọlé kí ni wọn ń gbé jáde custom àwọn murabitun gbogbo ẹ̀ làwọn ń ṣe papọ̀ nínú tẹ̀sán Islam ṣùgbọ́n yàtọ̀ tí wọ́n pẹ̀lú àwọn custom migration ni pé custom migration wọn ò ṣàdédé bára wọn nídìí àwọn sẹ́yìn àfi nítorí pé wọ́n ń wówó oṣù kò sáníyàn kankan tó pẹ̀lú rẹ̀ pé bóyá afẹ́ gbalada kan lọ́dọ̀ ọlọ́run bóyá tara rẹ̀ rà àlìjánà àlìjánà bá wò owó oṣù làwọn wá ń tà o ṣùgbọ́n nínú ti Islam arribat ọ̀nbẹ nínú pípé yẹn náà ń kópa nù jihad nínú ládàá tó wà fún eléyìí jẹ́ báwọn. kì í sọ̀rọ̀ yẹn lórí gbogbo èèyàn táwọn kan bá ti ń ṣe ó ti tó ẹ sì rí i pé gbogbo ẹni tó wà lẹ́nu bodè a ewu ńlá ni wọ́n ń dáyà kó àwọn yẹn fẹ́ gbé nǹkan jáde lórílẹ̀‐èdè tí ọ̀tọ̀ kún jírù rẹ̀ gbé jáde àwọn ẹlẹ́yà ni ó kojú wọn kì sì ṣe gbogbo ẹni tó fẹ́ smọ́gùn nǹkan jáde iná ẹ̀ ni ó gbà pé kí wọ́n gbà lọ́wọ́ òun ní pẹ̀lẹ́kùtù àwọn náà wọ́n lè ti gbé gbogbo ìbọn lọ́wọ́ tí wọ́n jọ dáná yára wọn ẹni tọ́wọ́ rẹ̀ bá dùn ẹnì ni bákan náà àìmọye nǹkan ni wọ́n fẹ́ wọ́n fẹ́ fi ọ̀nà fàyàwọ́ kó wọlé tó lè jẹ́ ìpalára faraàlú àwọn asọ́bodè ni wọ́n wà ń bẹ iṣẹ́ tó léwu gidigidi ni bákan náà a rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tí àwọn ọmọ yẹn bá ti sọ̀rọ̀ alẹ́ gbogbo aburú gbogbo àìdá tí máa ń ṣẹlẹ̀ látara sísọ̀rọ̀ alẹ̀ wọn ni máa ti ṣẹlẹ̀ o torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé tí àwọn aṣọ́bodè bá ti sọ̀rọ̀ alẹ̀ àwọn nǹkan àjà kéékèèké àwọn àbọ̀n léwọ́ lóríṣiríṣi yóò kàn wọ àwọn èèyàn nínú ìlú torí pé àwọn aṣọ́bodè òṣìṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe é àwọn ọ̀bàyéjẹ́ tí ń kó nǹkan àjà wọlé wọ́n máa rí kó wọlé ní rọrùn wọ́n sì máa wá tà fáwọn èèyàn kó lè máa fi ṣera wọn lọ́sẹ̀ gbogbo ẹ̀ ìwọ tó wà ní jìnnàjìnnà ọ̀ máa tara ní tí bá ń ṣẹlẹ̀ nítòsí rẹ̀ máa báwo ni bòde yín rí bẹ́ẹ̀ ni látàrí pé àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè wọn ò ṣiṣẹ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ọ̀pọ̀lọpọ̀ ààrùn eléyìí tó ṣe wípé ọjà jàkáyé àrùn táwọn ọmọ nípa rẹ tí èsè tiwa tó wà nílùú mi tí ń jà ríanrían wọ́n gbé wá dọ̀ wa. bẹ́ẹ̀ bí kan ti gbẹ́bù bá wa ń bì báyìí kọ́lọ̀ ń dákun kọ́ là wà. sẹ́yìn ó ṣàpèjúwe bá ṣe slack wa àbí ó ṣàpèjúwe rẹ̀ ó ṣàpèjúwe rẹ̀. síbẹ̀yìn náà ti ma nàìjíríà sọ́mà ti ṣe kìnnì kan tó fún wa ní kìnnì kan tẹ́ ń pè lẹ́gùn jẹ ẹ máa lọ ní sáà ẹni tí nǹkan ti ṣe òun ọ̀hún afẹ́ dá nìkan ọ̀fẹ́ dá nìkan kú kò sì fẹ́ kí àrùn yìí wọn lórílẹ̀‐èdè tiwọn ọ̀fẹ́ wa tà fáwa náà ẹ wò bó ṣe gbé wọlé báyìí nǹkan ti wá ṣẹlẹ̀ ó ti bọ́ orí ìgbà náà làwọn atají sáàsùn tẹ́lẹ̀ ni sáàsùn tẹ́lẹ̀ ni nítorí pé kí aburú tó ṣẹlẹ̀ ní gbogbo àwọn ẹni tí ń ṣiṣẹ́ ti yẹ kó o de sòkòtò wọn kó lè. níjẹta oníjẹta ń bẹ yẹn wọ́n tún kó àwọn kan tó yẹ kó àwọn náà tún fẹ́ rárí wọ nàìjíríà yìí àbí lánàá ni láwọn ọmọ Guinea Conakry níbi tí nǹkan yìí ti wá tẹ́bólà ti wá wọ́n á lọ gba ìlú kan lógun state wọ́n bánu gbó wọ́n bá bẹ̀ wọ nàìjíríà láti Republic of Benin kọ́lọ́mọbó tó ní kí ọwọ́ sí kún àwọn agbófinró tẹ̀ ngwa tó ṣe pé ìlú tẹ́bólà wà ni wọ́n ti ń bọ̀ bóòlù ọkàn wọn ṣe fẹ́ balẹ̀ pé nǹkan ni wọ́n wá tà ibi tó bá àwọn dé yìí kò tí ì pọ̀ ẹ̀dá àwọn ọ̀rá wọn nàìjà káwọn ló kú díẹ̀ a'udhu billah eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tó bá gbaṣẹ́ kan kó wọn ṣe ọ gbọ́dọ̀ fipá yọ ọlọ́nkán rọ rẹ o ọ gbọ́dọ̀ fipá rọ rẹ torí pé owó ọlọ́run bí ọ lè kódà kó ṣe pé ìjọba káfìrí ló fún ọ ọlọ́run bí ọ rè tó bá dijọ́ gbé ní alùkìyàm tó owó yìí sọ gbà tẹ̀tọ́tẹ̀tọ́ ni àbọ̀ gbà lọ́nà àbòsí sọ lẹ́tọ̀ọ́ sí àbọ̀ lẹ́tọ̀ọ́ sí ó yẹ kí kálukú ọmọ retí èsì tí ó fún ọlọ́run tó bá di lọ́la alùkìyàm iṣẹ́ migration náà fẹ́ gbà níjó níbẹ̀ fa táwọn èèyàn kú lọ bíi rẹ́rẹ́ tí wọ́n ní kí wọ́n lọ sí stadium kí gbogbo wọn wọ ṣòkòtò ṣòkòtò jáńpé àtàwọ̀tẹ́lẹ̀ takọtabo nígbà tí wọ́n fẹ́ lọ sáré wọ́n sì wọ bàtà ń bọ́ọ̀lù táwọn apọ̀pọ̀ ọ̀yà ní stadium tọwọ́ adì fúnfúnfún tọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí fi di pé ó ṣòfò ń bẹ. sígbà tẹ́ bá fẹ́ gbaṣẹ́ iná ni akitiyan máa bẹ́ẹ̀ bá ti rí sẹ́tàn kẹ́ sọ̀rọ̀ alẹ́ fún rẹ̀ gbè ní bí ọba jẹ́ bẹ́ẹ̀ bó ní irú àwọn eléyìí náà tún ṣe ń wọlé mọ́ ala sóyà ó kóra rẹ̀ wọlé ọ̀dá wàhálà alẹ̀ àwọn míì tiwọn àwọn náà sì tún ń bọ̀ àwọn náà ń gbọ́ nánú gbó bí yásó làwọn máa jẹ́ ni nígbà tá a ti rí sóyà àwọn náà tún kó tiwọn bọ̀ wàlà hàwùlà wàlà kúwwata illa billah torí rẹ̀ àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè wàhálà kìí ṣiṣẹ́ kékeré wọn ṣe gbogbo ìbọn ìbọn ìbọn ìbọn ìbọn táwọn èèyàn wá ń kó kánìsìn tí wọ́n fi ń ṣera wọn lọ́sẹ̀ torílẹ̀-èdè fi di tí ò ṣe gbé má kọ́nà ọba wa tún ṣe ṣebí látẹnubodè náà ní gbogbo ẹ̀ ti síláàkì. torí pé wọn bá rí kó wọlé pé wọn bá ṣe wá rí lónú ilé wọn ni à ẹnubodè wa ó ti fẹ̀ jù ní olójú ibi tíjọba lè sàmì sí ń bẹ ah bí ọba wọ ẹ pín kí kálukú wà lọ́tọ̀ọ̀tọ̀ àti ẹ̀ bá ti lè mójútó ẹnubodè wo lọ́wọ́ àfẹ́ ẹ lọ́ wòran lé ayé kẹ́ ẹ wo àwọn kọ́ńtìrì mi láàrin Amẹ́ríkà àti Mexico báwo ni bọ́dà àwọn ṣe gùn tó bóòlù Amẹ́ríkà ṣe fi wáyà tó fi sọ̀ráǹdì gbogbo bọ́dà rẹ̀ bó ṣe fẹ̀ tó bó ṣe gùn tó nítorí kí nǹkan burúkú ọmọ wọlé wa bá a ìgbà tí àwọn ọmọ Mexico tí wọ́n rí pé kò rọ̀ àwọn lọ́rùn mọ́ láti rápálá wọnú Amẹ́ríkà látàrí security tó ní agbára yẹn kì í sì sí pé wọ́n fa wáyà lásán ẹlẹ́tíríkì tún bẹ lára rẹ̀ kọ́lùkọ́ ọmọ alọ́sàlù kìyàmà ni. wọ́n á dàbí ọgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ọmọdé wọn kéékèèké àwọn ni wọ́n ń tì ibi kan ọmọ lọ sẹ́nu bọ́dà Amẹ́ríkà káwọn ọmọ wọ́nà láti rápálá wọlé ó sún Amẹ́ríkà débi kó Amẹ́ríkà tún gbàtàgbàlagbà ọ̀rọ̀ náà wọlé má ọmọdé kéékèèké wọ́n ti ó túmọ̀ sí pé kò sí ẹnu bodè kan tó tóbi láyé gbogbo orílẹ̀-èdè máa ń wọ́nà láti sọ̀rọ̀ àǹdí tiẹ̀ ni tí ó jẹ́ bẹ́ẹ̀ nǹkan burúkú ọ̀wọ́lé wa bá yín sórílẹ̀-èdè tá a rí náà pèsè fún aráàlú láwọn àlọ́ tún fi ná sára wáyà arọ́ kan ó túmọ̀ sí pé sẹ́ńbẹ́ wájú wa púpọ̀ o àwọn ẹni tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè wọ́n sì tẹ́ wọn lọ́rùn dọ́ba wọn ò ní jẹ́ ni tó ṣe pé owó tí ò tówó kan wọ́n lè ti torí rẹ̀ gbàbọ̀dè owó tí wọ́n máa gbà yọ tẹ́rùn torí pé iṣẹ́ ẹ̀fẹ̀mí wéwu ni ẹ̀rí pé tẹ àwọn àwọn onífàyàwọ́ àwọn tó fẹ́ kókò kúkò wọlé wọ́n máa sọ fún wọn pé ṣé ẹ̀ ń fẹ́ ẹ̀ ń fẹ́ lẹ́rọ̀ kẹ́ láyé máa ro jẹjẹ ni àbẹ̀fẹ́ kú. àwọn sọ pé sẹ́wà láàṣẹ wọ́n bá bẹ̀rẹ̀ sí dáná yàrá wọn. ok tó bá ṣe é pé ẹ bá tẹ́ wọn lọ́rùn dáadáa kẹ wá nǹkan àjà àwọn àbá kò dúró gbẹ́jọ́ kẹ wá fáwọn náà fáwọn náà ti dúró sẹpẹ́ kọ́ má jẹ́ pé ìbọn ẹ̀yìn wọn ti pè sakabula lẹ́wọ̀ akólé wọn lọ́wọ́ ẹ́ ìgbà tó daràn tó ń gbé bọn kò dúró gbẹ́jọ́ lọ tí agbófinró tó wọn agbé sakabula lọ́wọ́ ta ni ọ̀sà fún ta ni yóò sátẹ̀wùtẹ̀wù lọ́rùn ni ẹbí ẹja ń sọ pé ogójì sọ́jà kan wọn láwọn ò lè bá boko haram jà torí ìbọn tán kó fáwọn sakabula nílẹ̀gbẹ̀ẹ́ táwọn boko ẹ wá ń bínú ẹ wá ní gbogbo ẹ tó bá ká máa pọ sábà yóò jìyà o ah sẹ́yìn rán wa lọ pa ni àbẹ́ẹ̀rí taníjọ́de apẹ̀rin lójú ọdẹ apààyàn ìwọ mú ọmọ bẹ lọ́wọ́ ẹnìkan gbẹ̀gbọ́n lọ́wọ́ ta ọ̀pá ẹnìkan náà ẹ méjèèjì sèlè ìtumọ̀ sí pé a nídìí láti tẹ́ wọn lọ́rùn dáadáa ilé ní ojú kálàáfíà ọjọba láwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan ṣùgbọ́n o níbo orílẹ̀-èdè ṣe wà nísìn kò dájú pé irú rẹ̀ lè ṣeé ṣe o nítorí pé gbogbo àwọn sẹ́pọ̀ kan tẹ̀ rí yẹn ideology tí wọ́n build ẹ̀ lé lórí kò ní í ṣe pẹ̀lú Islam kò ní í ṣe pẹ̀lú Islam ó ní í ṣe pẹ̀lú àwọn ideology tó yìnbó rọ sí wọn lórí ni eléyìí kún sábàbí tọ́pọ̀lọpọ̀ nǹkan ò lójútu òyìnbó wa gbàlúwọ túmọ̀ sí ká máa ronú bóyìnbó ṣe ń ronú òyìnbó àlàwà ni àwọn gbọ́dọ̀ tún ọ̀rọ̀ wa tò ká wò ó èwo ló bá wa láàmú èwo ni ó wa láàmú we are not slaves bàtà ìṣẹ́rú kí ló dé tó fi jẹ́ pé ìwọ ní ìsinyìí báyìí hmm? ọmọ Yorùbá ni ọ ọmọ Haúsá ni ọ ọmọ Yíbò ni ọ ọmọ ìjọ ni ọ èbìbò ni ọ fúlàní ni ọ tápà ni ọ ọmọ aronú bí òyìnbó àà kúkú forílẹ̀-èdè wa lẹ̀kọ́ lọ́mọ gbọ́dọ̀ òyìnbó kí ló yẹ táwọn ò ní ronú tiwa kí ló bá wa láàmú ká ṣe èwo ni ọba wa láàmú ká má ṣe èwo lẹ́sìn wọn takò oníkàṣe ìtẹ́sìn wọn bá takò ká pàtì àmọ́ fẹ́ ronú bóyìnbó ṣe ń ronú ṣé lùtìyín sì rí bíi tòyìnbó sọ̀rọ̀ yín dàbí tòyìnbó kò kúkú jọra wọn. eléyìí ti máa mú kí wọ́n yọ síbi ti àmàlà kó n fẹ́ ṣe bí òyìnbó sóyìnbó wa máa jẹ́ àmàlà. tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe tí ó mú káwọn náà lọ síwájú a sì gbọ́dọ̀ fẹ̀sìn sílẹ̀ torí gbogbo tí ẹ máa ń ṣe láyé tẹ bá ti yọ ọwọ́ ẹ̀sìn kún bẹ́ẹ̀ kò ní í ṣe kódà o wàláhì kò ní í ṣe kódà o. torí ẹ̀ tẹ́lẹ̀ báyìí wa a rí i pé iṣẹ́ ńlá ni làwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ni wọ́n ń ṣe o bóde ìjọba ẹ̀sìn Islam là ń sọ lónìí yìí o kìí ṣe bóde àwọn orílẹ̀-èdè tí wọ́n wà ń darúkú láìsí ara wọn o tí ò sì ń tọ́kàn wọn pẹ̀lú ẹ̀sìn o àwọn ẹni tẹ́sìn jẹ lógún àwọn là ń sọ̀rọ̀ wọn yìí báyìí lẹ́yìn eléyìí afọ onítìrà ó ní wa sawmu shahri Ramadan fariida kágbà oṣù Ramadana jẹjẹ mọ̀ pọ̀ ọ̀ràn yẹn lónà ọ̀ràn yẹn ní kágbà oṣù Ramadana nàmbà túláàsì ni kìí nàmbà fẹ́ wàyí o jẹjẹ mọ̀ pọ̀ pọ̀ láwùjọ wa nínú àwọn tí ń forúkọ lásán jẹ́ mùsùlùmí tó ṣe pé wọn bá wa gba ọ̀kan nínú sọ́mu Ramadan tó lọ yìí wàláì wọn pọ̀ bàjẹ́ kọ́dà etí ọba yẹn lọ́kàn jẹ́ jù ó ní pé púpọ̀ nínú wọn aláàjì wọn tún mọ̀ wọn sí ó tún lọ kẹyìn sọnù ọkàn mi yín àlàáfíà tó lọ́n fi sí lẹ́nu. pé kí wọ́n lè dóòmà pọ́dáran ló ń wó yóò sì máa jẹun nínú oṣù Ramadan tọkọjá yìí níbi táwọn èèyàn ti rí ó pé a nígbà tí èsì pọ́lọ̀ ń dẹ ọ́ tí wọ́n lò ń sẹ́yìn ọlọ́mọ sòrò ó gbéjà ọlọ́mọ sòrò ó gbéjà ah bó ṣe ń wo oníṣìí tó ń wo lọ́daràn ó mọ̀ lè wù sáájú rẹ̀ wà lẹ́nà. <laughs> so bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú àti oníbẹ̀rù ọlọ́run kódà gan-an rọmọbọ́nà yẹn rọmọbọ́nà tó lọ yìí ọ̀pọ̀ nínú àwọn obìnrin tí wọ́n borí amẹ́tọ́sẹ́ pé wọn ò bò wá tí wọ́n sì tún ṣe zìnà lọ́sàn-án rọmọbọ́nà wọ́n ń gbéra wọn lọ bá àwọn àlè wọn àwọn àlè ń gbéra lọ bá wọn àti wọ́n ní láwùjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láfíríkà yìí tómi bá borí kò túmọ̀ sí pọ́lẹ́sìn fa wọ́n ní torọ́ ọ̀pọ̀lọpọ̀ nu wọn máa borí jẹ́ aṣẹ́wó wọn ò tiẹ̀ ká kún pé à à ń ṣe zina à ń ṣe kí wọ́n nínú common things nìyẹn torí pé kí ló fẹ́ yà yẹn lẹ́nu nù pé ọmọ Yorùbá ń já màlà kí ló fẹ́ yà yẹn lẹ́nu nù kọ́ ọmọ Haúsá ń jẹ túwó kí ló fẹ́ yà yẹn lẹ́nu nù kọ́ ọmọ Ìgbò ń jẹ ápù wọn ní kò sí tọ́fẹ́ yà ẹ̀ lẹ́nu ní gbogbo eléyìí pé zina àbàbà ìgbádùn ni a'udhu billahi minash shaitani rajim ìdènà tọpọlọpọ ìfilé ṣetán lọ́hùn torí pé àwọn ń wò pa ayé yìí náà gbogbo ọ̀tàn sí ọ̀ràn yẹn ní sọ́ọ̀mù Ramadan nàmbà túláàsì ni kì í ṣe nàmbà fẹ́ ìdènà tó fi jẹ́ pé tí sọ́ọ̀mù Ramadan bá ti di ọ̀pọ̀lọpọ̀ máa ń kanjú ni. tọkọ wọn gbọgbẹ́ tí ọmọ bàjẹ́ bitinu ti ń dùn tó ń sọ ah masha allah ash-shahru ó ń bọ oṣù ọlọ́lá ń bọ̀ ah ọlọ́njẹ́ ó sojú wa màá wá lọ́ọ́ ká lè gbà àwẹ̀ màá wá lọ́ọ́ ká lè dúró sẹ́sì fún ọ nínú òru kọ́ ọmọ irọ́ lásán ṣé ńgbà tí ramadan náà ti wá lọ ní ìsìn náà ṣé gbogbo twenty four hours ló ń fi jẹun ìwọ gẹ́gẹ́ bí adé agric gbogbo twenty four hours àtọ̀sán àtòru náà ló fi ń rọ́ọ̀lù ìyàwó rẹ ìwọ gẹ́gẹ́ ẹni tí gbádùn pé ńgbà tó lọ́ọ́ ti ní ẹ má ṣe lé tọ́lọ́ bá ní ẹ máa ń rìn gbàbí ìgbà náà lọ́mọ àwọn òkú ibi tó yẹ kí n lọ gbanú fá so gbogbo eléyìí àìfẹsẹ̀ tọ́lọ̀ wọlé ẹ̀tíkáàfù náà sílẹ̀ alẹ́ ẹ̀tíkáàfù onáà ní ká kóra ró ní mọ́ṣáláṣí jìnnà sí àwọn èèyàn níyì ìgbà táwa fẹ́ fi ṣe bẹ́ẹ̀ kọ́jọ́ pé ìrántí ọlọ́run kíkẹ́ alukur'an ṣíṣe àṣàlátù fanabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lèyìn ọmọ fàkókò yìí ṣe eléyìí ni wọn ń pè ní al-i'tikaf náfìlà ní kìí sọ̀ràn yìí ẹni tó bá fẹ́ tó ṣe yọ gbalada ẹni tí ó bá sì ṣe ṣùgbọ́n sunna anabi sallallahu alayhi wa sallam ni pé gbogbo mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan ó máa fi ń ṣe al-i'tikaf lọ́dún tó wá ṣaláìsí ogúnjọ́ gẹ́gẹ́ ló fi ṣe i'tikaf a sì ti mà bí al-i'tikaf kò lè wáyé níbi kan àfi mọ́ṣáláṣí o mọ́ṣáláṣí ó ní al-i'tikaf yóò tún máa wáyé a lè ṣe ní mọ́ṣáláṣí Mẹ́kà tàbí mọ́ṣáláṣí Mẹ́dínà àbí mọ́sálásí Baitul Maqdis àbí mọ́sálásí míì ní gbogbo orílẹ̀ ayé ṣùgbọ́n ìta bá ṣe láwọn mọ́sálásí mẹ́ta wọn lọ́la ju ètò àṣẹ́ńbọ̀mí lọ gẹ́gẹ́ bí sọ́láàtì náà sọ́láàtì tá a bá ṣe láwọn mọ́sálásí mẹ́ta wọn tayọ ètò àṣẹ́ńbọ̀mí ní ládàá ìwọ́n kò túmọ̀ sí pé lè ṣẹ́ńbọ̀mí bẹ́ẹ̀ náà ni al-i'tikaf eléyìí làgbọ́yé àwọn tó pọ̀ jù nínú àwọn sàhábà a rí nínú ẹni tó sọ pé mọ́sálásí yẹn gbọ́dọ̀ jẹ́ ti jùmọ̀á a rí nínú ẹni tó ní kọ́dà kó ṣe pé mọ́sálásí rátìbí ni tí wọ́n ti ṣe jùmọ̀á a lè ṣe ìtìkáàfù nínú rẹ̀ kọ́sà ti jẹ́ kí ni almasjid níbi tí wọ́n ti ṣe sọ̀làwàt torí ọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́dàá tó ní wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ẹ gbọ́dọ̀ báwọn ìyàwó yín lájọṣepọ̀ lásìkò tẹ́ ń ṣe ìtìkáàfù nínú àwọn mọ́sálásí lásìkò tẹ́ ń ṣe ẹ̀tìkáàfù nínú àwọn mọ́sálásí a sì ti mọ̀ yí kékeré ṣe mọ́sálásí Mẹ́kà Madina Baitul Maqdis nìkan láti lè bá ìyàwó alájọṣepọ̀ gbogbo mọ́sálásí ni òtítọ́ ajẹ́kẹ́ gbogbo mọ́sálásí láti lè ṣe kíni al-ẹ̀tìkáàfù eléyìí lè tọ́ dọ́gba jù nínú àwọn olùkọ́ bákan náà wọ́n tẹ́lẹ̀ fọlọ́gẹ́ sọ́wọ́n mi mọ́rọ̀ gọ́bọ̀n fìyì kéèyàn tiẹ̀ máa gbà wẹ̀ náfìlà kéèyàn máa gbà wẹ̀ náfìlà lóòrèkóòrè ọ̀nbẹ́nu tí a fẹ́ kéèyàn sojú kòkòrò àti ṣe ṣẹ̀rí àṣewá lójú kòkòrò ṣiṣe rẹ̀ kéèyàn máa gbà wẹ̀ náfìlà náfìlà náfìlà ọ̀nbẹ́nu tó dàjẹ́ mọ́ bíi yọmul khamis àti yọmul ẹtìnẹ́yìn bákan náà bíi kéèyàn máa gba ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù kọ̀ọ̀kan kò bá jẹ́ ọjọ́ kẹtàlá kò bá jẹ́ àtijọ́ kẹrìnlá àtijọ́ kẹẹ̀dógún kò bá jẹ́ ọjọ́ mẹ́ta yòówù kó sá ti gbàjọ́ mẹ́ta nù oṣù. kí wọ́n máa gba àwẹ̀ ọjọ́ àṣúrà àti tásùwà ó gba àwẹ̀ yawmu àràfà ó gba àwọn eléyìí bẹ nínú àwọn àwẹ̀ náfìlà téèyàn máa mójútó ṣùgbọ́n kí wọ́n sì pọ̀ dá àwẹ̀ fúnra rẹ̀ o gbé ti ń ṣẹlẹ̀ yí báyìí ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan tó ń wò láwùkọ́ṣe ọwọ́ á ní gbogbo èèyàn kẹgbà mẹ́ta mẹ́ta káfí bẹ́ẹ̀ lọ bí dáa mi torí eléyìí ò sí fún yàn ọlọ́run ọba lọ́wọ́ àfọ kẹgbà wẹ̀ ìjọba yìí tòṣùgbọ́n àwọn wà nǹkan lọ́dọ̀ ọlọ́run wọn fẹ́ kọ́ lọ́wọ́ gbọ́ bùkátà rẹ̀ lórí nǹkan kan ọkàn lè gba àwẹ̀ ni láì jẹ́ pọ́ ka àwẹ̀ kan fúnra rẹ̀ ọ́ da àwẹ̀ kan fúnra rẹ̀ ọ́ ọwọ́ àzọ pé wọ́n lọ́n wọ àwẹ̀ tí mo gba yìí o ìjọ alhamisi yìí ṣe nǹkan báyìí fún mi àwẹ̀ ìjọ àtìní yìí tí mo gba yìí o torí ìwọ ọlọ́ọ̀ nìkan ṣe nǹkan báyìí fún mi kò sí tó burú mẹ́. eléyìí jẹ́ tẹ́lẹ̀yìn wọ́n á ní ríran sí ọ wọ́n lálàá sí ọ ọgbà ẹjọ́ méje pẹ̀lú àwọn àdúrà kíkankíkan irọ́ lásán irọ́ bastard náà kérù rẹ̀ tà láwùjọ Yorùbá yìí àwọn ọ̀rọ̀ burúkú àwọn ògidì rọ lọkọ pàdé rẹ lọ́nà ni ọ̀gbẹ́ni tó lọ yìí kéèké ni kí ló ń ṣe orí ẹ tó ọkọ tó wá ti sọ bá ara rẹ ó tutù pé a sọ fún mi ta ló ń sọ fún ẹ wèrè so kálukú ó sinmi bẹ́ẹ̀ o àmọ́ wọn náà wá gbé rí ẹ rí ẹ ẹ ìgbẹ́ ọmọ ká sáàmù oríkẹjọ ẹsẹ̀ kẹje ọmọ ká njojúmọ́ lẹ́ẹ̀mẹjọ mẹjọ a a'udhu billahi a'udhu billahi minal kufri ba'dal iman. asáàdì ọlọ́run kọ́ mọ́ sọ àwọn adìgẹ fèrè lẹ́yìn tá a ti gbọ́ ọlọ́run gbọ́. wọn náà máa béèrè ẹsà ẹ wọn ni wọn ríran sí mi ni ẹ mọ́mì ni wọn mọ́mì mi wọn á sọ fún mọ́mì dẹ̀ á sọ pé kí n máa ká sáàmù sáàmù kọ́ sáàmù ni wọ́n dẹ̀ tún ní kí n gba àwẹ̀ ọjọ́ méje sí àwẹ̀ táwọn mùsùlùmí àbá àwẹ̀ ẹni tó ríran sí ọ sí ọ̀la yìí tó bá ní ẹ̀sà òun ríran sí yín ni pé ah, so lásìkò jókòó èmi rí mẹ́wàá sí ọ sẹ́wọ̀n kí kálukú ó sinmi kálukú ó sinmi tó ẹ má gbarọ́ láyé inú gbèsè ayé yín mùsùlùmí nìwọ kò sì sí lákọọ́lẹ̀ pàbùrù òní sẹ́nìkan. òsìsì lákọọ́lẹ̀ pọ́nù orí ti di fẹ́nìkan bó ṣe lè rí dáadáa bẹ́ẹ̀ láburú lè ṣẹlẹ̀ kásá ti máa bẹ́ lọ́ọ̀ ní gbogbo gbà àbùkátà ìríran ríran kò ríran ìran ó ní ẹni tó nígbẹ̀ǹdì fẹ́ rí ìgbẹ̀ǹbẹ̀ǹdì rẹ̀ fa ọwọ́ á ríran sí wọn tí ò nígbẹ̀ǹdì wọn náà wò wọn bákan náà sọ́mu yawmi àṣúra ní ọjọ́ àṣúra ọjọ́ kẹwàá oṣù almuharram kí wọ́n gba sọ́mu rẹ̀ ọ̀nbẹ nínú tẹ́sí islam tó fi síwá lójú kòkòrò. wọ́n wá ní wọ́n rọ́jàbín wọ́n ṣàbẹ́ẹ̀n kátúgbàwẹ̀ rọ́jàb kágbàwẹ̀ ṣàbẹ́ẹ̀n eléyìí ò rí bẹ́ẹ̀ rọ́jàb ò rí bẹ́ẹ̀ o rọ́jàb ò rí bẹ́ẹ̀ kò sẹ́rí kan tó fẹsẹ̀ rí lẹ́tọ́ sọ pé kágbàwẹ̀ rọ́jàb torí rẹ̀ lọ́sọ̀jọ́ kékeré ṣègùn tí wọ́n ti sọ lédè lárúbáwá náà lọ náà ẹlòmíràn ọgbà ẹni inú inú nù rìsálà àbẹ rìsálà máa ṣe kọ́lọ̀ lọ́ kọ́lọ̀ rọ̀ṣùlù àìmọye nǹkan kọ́ ló ti sọ tá a ti gbádànù nínú rẹ̀ náà lélẹ́yìí ọ̀bọ̀ sí torí gbogbo àdéhìí tó wá nípa ẹgbàáwé rọ́jà kò sí kankan tó fẹsẹ̀ nílẹ̀ inú kọjá ọ̀rọ̀ àbí kọjá kúkọ fẹsẹ̀ nílẹ̀ ọ̀gá àlàfẹ́ fi ṣe kò sí tá a fẹ́ fi ṣe however tó bá gbọ́n gba àwẹ̀ àtìní àti alhamis kò burú tí rọ́jà náà bá dé ọgbà alhamis àti àtìní ọmọ ń gba mẹ́ta mẹ́ta lóṣù kọ̀ọ̀kan tí rọ́jà náà bá dé kàgéèrè kí mìíràn ṣòwò wọn àgbà àjọ mẹ́ta àwọn kan wà mórílẹ̀ àgbà rọ́jà àgbà ṣàbà àgbà ramadan ó fi àjẹrà rẹ lórí rọ́ ilé ìjọba àmọ́ ṣàbà anabi sallallahu alaihi wasallam máa ń gbà wẹ̀rẹ̀ Aisha ni kódà a máa fẹ́ gba gbogbo sùntàn a máa fẹ́ gba gbogbo sùntàn wa yawmu Arafa anabi sallallahu alayhi wa sallam a sì máa gba sọ́wọ́mùjọ Arafa torí pọ́lọ́ máa fi pa ẹ̀sìn ọdún méjì rẹ̀ àmọ́ ẹni tí ì bá ṣe ẹni tó lọ sí hajj oní ọgbà ti yawmu Arafa ẹni tó lọ sí hajj rárá rárá o àfẹ́ kó òun ṣe sọ́hùn torí kó lè bá a lágbára láti dúró bẹ́ẹ̀ lọ. wọ́n mẹ́jẹ̀ pé àwẹ̀ tó ọmọ àgbà tóorùn sì mú kíkakíka lọ́kàn yọ ṣubú eléyìí jẹba wọ́n tẹ́rùwíyà wọ́n tún ní afọ́nitìrà ní ká gba sọ́ọ̀mù ọjọ́ tẹ́rùwíyà ṣẹ̀ríà ní ká ṣe kò sẹ́ẹ̀rì kankan tó ní ká gba sọ́ọ̀mù ọjọ́ tẹ́rùwíyà ọ̀fẹ̀sẹ̀ ẹni lè kó sí torí ẹ̀ yawmu tarwiya ńlọ́jọ́ kẹjọ nínú oṣù lẹ́lẹ́jà ọjọ́ tí àràfà ń kọ̀la kò sẹ́ẹ̀lì kan tó ní ká gba ọjọ́ yẹn ní sọ́wọ́ wa sawmu yawmi Arafa li ghayri hajj afdalu minhu lil wọ́n ní ṣùgbọ́n sọ́wọ́mù tìjọ́ àràfà yẹn fẹ́ni tí ì láti ńlọ́lọ́lá ju kálálàájú ọgbà lọ alálàájú tiẹ̀ gbọ́dọ̀ gba ọ̀rọ̀ ọlá kan ọ̀sẹ̀lẹ̀ kọ́mọ́ gbà. rúbá nàbí sọlá àṣẹlẹ lọ́jọ́ àràfà yẹn ó dúró lórí ràkúnmí rẹ̀ ó wá ní kí wọ́n bò ń gbé milk wọ́n á gbé milk lọ fún un ó sì mú ó jókòó lórí ràkúnmí sódà gbogbo yìí ó fi rí i pé kọ́ gbà wẹ̀ torí ọjọ́ àràfà kìí sọjọ́ tí ẹni tó wà ní hajj tí ó gbà wò. sọ ilé ìjẹ̀bi tá a fẹ́ dúró sí ìjẹ̀bi tá a fẹ́ dúró sí á bẹ̀rẹ̀ látòrí ibi tó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ zakat eléyìí túmọ̀ sí pé ẹ̀sìn wa ẹ̀sìn tó rọrùn tó sì clear ni gbogbo ẹni tó máa ń fẹ́ àlàáfíà kó jẹ́ mùsùlùmí o gbogbo ẹni tó máa ń wá àlàáfíà kó di mùsùlùmí Islam ò ní rọrùn oníjẹ́ kágbáyé gbádùn oníjẹ́ kíkọ́kálẹ̀ kí ó kú ònú gbèsè ayé wa bá a máa ń ṣe ṣe ń ṣe Islam sí i bẹ́ẹ̀ làlàáfíà máa jọba láwùjọ wa bẹ́ẹ̀ láàmú aráyé gbé bẹ́ẹ̀ lọ́kàn wọn máa balẹ̀ nítorí pé Islam a máa fi ni lọ́kàn balẹ̀ Islam ò ní wo sùsúnjọ́ kan kó sọ pé nítorí pé ẹnìkan kú kó ń lé ogbélé o àti pé wọ́n nídìí ẹ̀mí èèyàn mẹ́jọ torí irun malẹ̀ fẹ́ mú jẹ Islam ò ní sọ bẹ́ẹ̀ láéláé ẹ̀ríkì bẹ́ẹ̀ bá sì gba islam láàyè nínú gbèsè ayé yín tẹ́ǹsì tẹ́ǹtẹ́ lófin rẹ̀ bẹ́ẹ̀ lọ́kàn yín ọmọ balẹ̀ kò ní sí bọ́ọ̀bọ́ọ̀pá bọ́ọ̀bọ́ òbú lẹ́sẹ̀ nígbà tí islam bá ráyè dóko ṣùgbọ́n tí o bá sí islam ọ kullun yashukku fi ghayrihi kálukọ́ ọmọ bẹ̀rù ẹlòmíì kálukọ́ ọmọ bẹ̀rù ẹlòmíì iná ló sì bí tó fi jẹ́ pé oògùn pọ̀ nígbèsè ayé yorùbá torí kò sí islam bẹ̀. ẹ rí i pé àwọn ẹlẹ́bọ oògùn ni wọ́n ń ṣe ẹ rí i pé àwọn ṣọ́ọ̀ṣì oògùn làwọn náà ń ṣe àwọn mùsùlùmí náà kọ́ oògùn làwọn náà ń ṣe kálukú ń kó tiẹ̀ ká ni torí ẹ̀ kálukú ọmọ sọ pé díẹ̀ ọ̀gbìn ò tó torí pé wọ́n gbọ́ lọ́ngbọ́ wọ́n gbọ́ lọ́ngbọ́ rárá rárá rárá ọ̀dọ̀ wọn wa captain islam wa sí gan tí o bá ti sí islam ilé ayé èsè gbé islam ti ń wà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láwọn àwùjọ iná ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú wọ̀nyẹn fi ṣe ń gbé ló fi ṣe é gbé nírọ̀rùn níwọ̀nba díẹ̀ ṣùgbọ́n bó ti ṣe ṣe é gbé nírọ̀rùn níwọ̀nba díẹ̀ náà ẹ rí i pé lóòrèkóòrè wọ́n máa dúnkòkò kùkù lajà máwọn èèyàn ẹ lè lọ́ọ́ bá àlùkò kú kó lé ogbélé irúnmọlẹ̀ ó ní kí wọ́n wá àwọn ọmọge tó ń tì bá lé wọn èèyàn méje irúnmọlẹ̀ fẹ́ mú jẹ wọn nílùú tó níjọba wọ́n mọ̀ wá wáyàn ká pé wọ́n lù wọ́n pa àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ ìjọba kan sì ní sọ̀rọ̀ ìjọba kan ní sọ̀rọ̀ bó ṣe ṣẹlẹ̀ ní Kòròdú mbẹ́ ní Lagos State ìjọba kan ò ní sọ̀rọ̀ torí pé èèyàn bíi ewúrẹ́ bíi ẹran gbẹ́rẹ́ bá bá lù wọ́n pa ẹgbẹ́ àṣà àwọn baba ńlá àwọn náà ni ẹ wo àṣà baba ńlá kó ṣe rùn tó kó ṣe dọ̀tí èèyàn bá. ok ṣé ẹ̀yin ò lè kó àwọn ọmọge tó wà lè tìyín fún wọn torí pé ẹ fi lè gbé àṣà baba ńlá yín lárugẹ. tọ́ kódà àti ẹ̀rù pé bóyá bí àwọn àpínlẹ̀ míì tí èsì kò ní irú àwọn rọ́bìṣì ń ṣẹ́kù sí ni Eh? any center of excellence ẹ rí bó ṣe rí excellence yẹn ó hàn dáadáa excellence pààyàn-pààyàn excellence irúnmalẹ̀ a'udhu billahi minash shaitani rajim tọ́ da abẹ́ òkùnkùn da abẹ́ náà ni lọpọlọpọ àwọn àyè bíi kíníkan ilé Ifẹ̀ wọ́n lè gbé ya wá àwọn èèyàn kan tí pa ẹni kó kálukú gbélé Ebe rí nǹkan èèyàn bá wọn àti kí wọ́n ń àwọn èèyàn ká kò ní islam ọ wà torí tí islam bá dé nkọ wọ́n sọ yí kékeré ni gbogbo nǹkan islam ọtọ ẹbọ ọtọ a gbọ́dọ̀ ṣọ́ra ká jìnnà sí ẹbọ kò dájú. báwọn ẹni tí ń ṣàkóso àwọn orílẹ̀-èdè wa yìí bá wọ́n lè fòpin sẹ́bọ̀ kò lè fòpin sí àwọn gan nígbẹ́bọ níyì gẹ́bí ìpínlẹ̀ kan bẹ̀ yẹn Ọ̀ṣun state wọ́n fún wọn nísinmi lónìí lọ́ṣun state officially lónìí wọ́n pè ní ìsinmi kíni ẹ sọ̀rọ̀ ìmọ̀ ọ̀gbọ́n náà ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe kí ni tuma rẹ̀ ẹ̀yin la mọ̀ bẹ́ẹ̀ sẹ́ńpẹ́ kí ni tuma rẹ̀ náà ẹ̀sìn àbáláyé wọ́n fún wọn sinmi rẹ̀ lónìí nígbà tí gómìnà bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ ó ní mùsùlùmí lòun òun mójútó ìrun wákàtí márààrún èyí tó túmọ̀ sí pé mùsùlùmí òdodo lòun àmọ́ ìṣẹ̀sí àwọn tó fún wọn sinmi rẹ̀ ẹ̀wọ̀n gán tẹ́nba wa búrú wọn tán pé ń gbẹ́bọ níyì wọn máa bínú. àbórílẹ̀ ìpínlẹ̀ wo ló tún fún yàn nírú ìsinmi bá ń lónìí kò sí wọ́n unique ni pé orúkọ rédíò kan lórílẹ̀‐èdè kan wàlà hawla wàlà quwwata illa Islam ẹ mẹ́jọ tọwọ́ yín ṣubú ẹ̀yin mùsùlùmí. ẹni tí yóò ṣe mùsùlùmí ó ṣe gọ́vnọ̀ stéètì yẹn rí sọ fún wọn rú ìsinmi yẹn rí kò fún wọn islam wo lẹ́yìn mùsùlùmí ń ṣe lẹ́yìn islam ọlọ́bẹ̀ yìí yọ tẹ́ ẹ bá sì yọ tó ń ti rúngbọ̀n tí ṣòkòtò yín tí ò wọlẹ̀ ó rò pé alùsùn náà ní ìní ẹ̀yin náà àmọ́ yọ islam a ah! ala yadhunnu ulaika annahum liyawmin adhim yawma yaqumu nnasu lirabbil alamin sẹ́yìn ọmọ dájú kọ́nà ọgbẹ́ yín dìde ńjọ́ kan ọjọ́ ńlá ọjọ́ tí gbogbo owó dìde rojọ́ níwájú ọlọ́run ọba àgbáńlá ayé ẹ wá nǹkan míì máa fi ṣòṣèlú o ẹ sọ́ra fún tó lè bà yín lẹ́sìn jẹ́ torí tá a bá sáyé tán àlùkìyà máa ń bẹ àṣe àṣe àṣerígbò jẹ ìlọ̀pọ̀lọpọ̀ táwọn olóṣèlú máa ń ṣe àwọn máa ń gbàgbé àṣerọ́rùn wọ̀ <laughs> àṣerọ́rùn wọ̀ sí pàtàkì jama torí inna rabbaka labil mirsad òsì ń tẹ̀sí tó pamọ́ sọ́lọ̀ o ẹ jẹ́ arántí ọjọ́ kan o tó kú wa wa nù sáré o tẹ́ bá dẹ́kun tẹ́ jẹ́ mùsùlùmí ẹ islam lọ́wọ́ ẹ sì má fi pamọ́ ẹ má dínà má wọn míì náà ṣùgbọ́n ẹ má jẹ́ ẹni tí wọ́n á máa ràn wọn lọ́wọ́ torí pé tẹ́ni tí èsè mùsùlùmí bá dẹ́kun kí làwọn máa ràn lọ́wọ́ ẹsẹ̀ tí wọ́n ní wọ́n gbé pamọ́ ẹ̀yin sì wá fẹ́ yọrí sí mi ó ní àwọn chọ́ọ̀chì chọ́ọ̀chì chọ́ọ̀chì chọ́ọ̀chì táwọn tí èsè mùsùlùmí tí wọ́n bá wọn kọ́ tí ó sì pamọ́ millions of naira tí mùsùlùmí bá wá dépò ẹni gbọ́ láyé pọ́gbẹ́ kànga fún mọ́ṣáláṣí ámbọ̀sibọ́sí pọ́kọ́ mọ́ṣáláṣí kí ni òfìsè ẹ méje wọn pé tẹlẹsìn kan là ń ṣe àṣẹ tẹlẹsìn kan àbí àwọn kan ni wọn sọ bẹ́ẹ̀ ni àwọn náà ni wọn sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́sìn máa gbè lẹ́yìn ẹlẹ́sìn míì lórí mùsùlùmí torí pé àwọn mùsùlùmí ẹ̀dínmú kì í ṣe pé lásán ni wọ́n máa ń sojú kòkòrò kọjá mùsùlùmí ni wọ́n wà ń kúrò ó jẹ mùsùlùmí náà àbí lásán lẹ́yìn sojú kòkòrò rẹ ni yìí ṣe lásán torí pé tí mùsùlùmí bá wà ń bẹ ìlọsíwájú ọba islam èrò tiwọn nu tó sì mọ̀ pé wọn náà lásán kọ́ ló fọkọ islam kún ọkọ rẹ nígbà tó ń wábò pé kó o lè bá fi ráwọn mùsùlùmí kó lómi ọbẹ̀ jẹ ni gbàtẹ́ bá ti wá rí tán wọ́n máa gbọ́ pẹ́ lómi gan chọ́ọ̀chì ní lọ mùsùlùmí sì ní ìpera rẹ̀ sọ́dà bẹ́ẹ̀. ẹ ọjọ kan ọjọ ńlá ni wàláhì ọjọ ńlá gidigidi ni ọjọ gbẹ̀ndẹ̀ alùkìyàmà torí ẹ ìbẹ̀rù ọlọ́run wa o tá a bá ṣe ilé ayé tán àṣà alùkìyàmà o wàláhì tó bá pé gbogbo nǹkan ilé ayé ni ọ̀tàn sí sẹ́pẹ́rẹ́ ṣùgbọ́n gbogbo ẹ dákun kí ni ìwọ ń retí láti bá nu ìwésẹ rẹ kí lèmi ń retí láti bá nu nínú ìwésẹ mi òun lọ yẹ kó máa kó wa ń jànú pé ètí mo fẹ́ ṣe yí ọ̀ràn ni o ètí mo fẹ́ ṣe yí ọ̀dà o eléyìí dáa jẹ́ ń ṣe o eléyìí ọ̀dà jẹ́ jìnnà sí o lèyìn ó fi rọ́nà lọ tó bá ti jọ gbẹ̀ndà al-qiyāmah kọ́lọ́mọ bá ń jẹ́ kí gbogbo wọn rọ́nà lọ subhanakallahumma wa bihamdik